ní àwọn afáwà gbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ibhad abọ́lọ́dẹ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bisimilah alhamdulillah amma salatu wa salamu ala rasulihi al-amin wa ala alihi wa ashabihi wa ala kulli man tamassaka bi manhajihi wa ihtada bi hadihi ila yawmil hisabi. يا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حدث أسمع الحمد لله أبير تلعق سسبني لهم أبانا الحمد لله قبل ما أبانا لأنك تاني وبي ليس بمولود وليس بوالدي ìròyìn ọlọ́run bàtà lára ẹ̀ ẹni tí wọ́n bí o. ìsàbímọ olóde wálé ìsàbí wálé dé. kíni àti ń ṣe jẹ́ ní tí ẹnìkan bí tá a jáde látara ìran kan látara ẹbí kan tá a ní fáàrí tá a lè ṣe látara pé wọ́n bí wa náà ni. wàlẹ́ ìsàbímọ olóde wálé ìsàbí wálé dé. bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá ṣe jẹ́ ní sẹ́yà pé òun ò nẹ́ni tó bí bẹ́ẹ̀ náà ni kò dẹ̀ bí kankan. wàlẹ́ ìsàbí wálé dé. kí n ṣe bàbá ẹnikẹ́ni o wàlẹ́ ìsàláhù. ṣíbi hàn tàcálà lè mọ sábàáhù wàlẹ́ ìsàláhù ṣíbi hàn tàcálà lè mọ sábàáhù. ọlọ́run bá alágbára lórí gbogbo ayé yìí kò sẹ́nìkan tá a lè fi jọ ọlọ́run kò sẹ́ni tá a lè fi wí ọlọ́run tó bá dúró ti ní kò sí kàkà tó lè ṣẹlẹ̀ sẹ́ni náà bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá bá bínú sí ni tí gbogbo ayé bá ní tiẹ̀ làwọn fẹ́ ìdúnú ọlọ́run bá ò jẹ́ ká pa ayé ka Allahu akbar. àwa dúpẹ́ fọlọ́wọ́n bá lórí pé ó ṣàánú wa báyìí o tún ṣọ́ wa ó ṣe wa kò sáyé lónìí òun ló lẹ̀sìn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ islam ẹnìkan ò lè dá nìkan ní òun fẹ́ mú ìsìlámù dúró láyé bí kì í ṣe kọ́ lọ́wọ́n bá fúnra ara rẹ̀ kó ló ní nǹkan rẹ̀ ṣíkà mùsùlùmí tó ní sẹ́kírì ọ̀lẹ́pọ̀ lára wa ojú pọ̀ àwọn pọ̀ àánú ọlọ́run ní islam fi dúró tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni eré oníkálukú ni kó wá ń ṣáájú lásìkò táwa yìí ṣùgbọ́n tí kò jẹ́ pé islam jẹ́ sìn ọlọ́run nǹkan ọ̀ṣẹ́ ẹ̀rí ẹ̀wọ̀ ogun tó kó ní ìsáàmù ti pọ̀ tó ẹ̀wọ̀ tẹ̀lé ọ̀sán ẹ̀wọ̀ tẹ̀lé ọ̀sùn ẹ̀wọ̀ oríṣiríṣi ìpàdé ìpàdé ìpàdé ìpàdé lórí Islam ṣùgbọ́n báwọn yẹn ṣe ń sá eré àti dájú rẹ̀ dílẹ̀ tó náà ìpele ní Islam tó ń pele sí bí ìdùnnà lè ti fìbọn ní ọ̀rọ̀ wà. bí a fọ àhìhìn. ọlọ́run bá ní àwọn èèyàn máa ń sáré lọ́sùn sáré lọ́sùn kò fún tòru gbogbo ìgbà. orí pátá náà nípa àwọn fẹ́ paná ìsìlámù tó kàn kárí ayé yìí wọ́n ní àwọn ọ̀fẹ́ hmm. àwọn àjòkó sì di àrò àwọn afẹnufẹ́nà ìsìlámù tọ́lọ̀ ti tàn káyé. ìdúnà lè yóò tó fi únú rànlọ́ ìbí afúnwáhíhìm. ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ finá tó fẹ́ fẹnu paná bọ́ọ̀bù. ó fẹ́ fi ẹnu fẹ́ iná bọ́ọ̀bù pa bí àìsí náà tùpà. àbí kí ni alóhùn fẹ́ fẹ́ nu pa náà òṣùpá òṣùpá tó tà mọ́lẹ̀ kárí ayé kí wa ní máa dẹ̀ fẹ́ pa. yẹ fún àhìhìn ìsìláàmù tún wá tún gbogbo tá à ń sọ yìí lọ. Wallahu mutimmu nurihi walau kariha al-kafirun. torí tí a bá fẹ́ paná bọ́ọ̀bù tí a bá pa ó lè fọ́. سبحانه وتعالى والله متم نوره ولو كره الكافرون iṣẹ́ tọ́lọ̀ ọba ti parí látọ̀dọ̀ rẹ̀ ni ó lóun ló ń kọ́ sí ìsìlámù kórí bó ṣe rí i òun ló ń ti dìkalẹ̀ sáyé ẹ wà lùkùránì tó fi ránṣẹ́ sáyé náà ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. ẹ wo báwọn èèyàn ṣe ń wá oríṣiríṣi àgbélẹ̀rọ àlùkùránì tí wọ́n ń ṣe àwọn fẹ́ ṣe àwọn fẹ́ tẹ̀ síta ẹwọ gbogbo oríṣiríṣi ìdí tí wọ́n ti dáwọ́ lé wọ́n ṣe báyìí wọn rí sí wọ́n gbé gbé gbé gbé pẹ̀lú rẹ̀ náà ọlọ́run ọjọ́ kó ṣeé ṣe torí ẹ̀ ló fà tó jẹ́ pé nínú ìdáàbòbò ńlá ilé ìtọ́lọ́ ọmọ ṣe fún wa gbogbo àwọn ọmọ wa kékeré ha sórí Allahu akbar. Bẹ́ẹ̀ni kan bá jáde lébi kan tó bá àkọ́kọ́ tó bá ṣe mí sí ẹni pé ẹsẹ̀ kẹsàn-án ẹ̀sìn máa bá ẹgbẹ̀rún yẹn kí kọ̀rẹ́ ti kú rárá. Subhanahu wa ta'ala amma yasifun. Ẹ tún dárúkọ ìwé mi fún wa láyé èyí táwọn èèyàn há sí ìdá Al-Qur'an. Kò ṣeé há ni. Kódà kéèyàn kọ̀rọ̀ fún ara rẹ̀ kó jẹ́bi kéjì bí abí mẹ́rin àbí márùn-ún kó wá fẹ́ pìtẹ́ sífà yìí. Kó wá lóun fẹ́ máa wá kódà káwọn tí tí wọ́n máa ń wá láti wá wo ohun tó sọ àbí ohun tó kọ́ ohun tó fẹ́ sọ tó percent wọ́n wá wá àwọn lecturers láti oríṣiríṣi àyè wọ́n ní stop to your paper ẹ̀ ohun tí wọ́n sọ fún ẹni pé kó máa kó máa kan tó wà ní pípà lórí kó máa sọ kó máa summarize ẹ̀ ìwọ náà rí pé ò lè rí summarize bí kó sáré sí ló fẹ́ kà ṣùgbọ́n alukurani abala kìíní kejì kẹta ìkẹni abala ogójì jù bẹ́ẹ̀ lọ ìyẹn àgbà hasu á lè máa ẹni èjì ẹ̀ta kò dẹ̀ ní fífọ́ tó méjì. iná náà zálí náà dìkìrọ̀ wá iná náà zálí náà dìkìrọ̀ wá iná làhùlà hàfìzù. èyí tẹ̀dá fún ara rẹ̀ kọ́ kò lè tún kà lórí ìtọ́rọ̀ wa sọ̀kalẹ̀ fàyè gbogbo ayé wa ha fún ìtẹ̀ rọrùn fún gbogbo wa. wọ́n lakọ̀dé yẹ sáré nàlẹ́ kọ̀rẹ́ ánálẹ̀ zikiri. ọlọ́run wọn lòun máa ń bọ̀ ṣàlùkùránì ní rọrùn bẹ́ẹ̀ o afẹnitọ́ alálùkùrá ní òun òun máa ń tó nǹkan mi ló ń wọ̀n ẹ̀yà ajé lọ gbajúmọ̀ tó ń hàn. atúnkìrà akáàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa kíra akọ́túnkù rere tún kú iṣẹ́ ńlá ilé ìtọ́lọ̀ ọba lọ́gbọ̀ wa lọ́rùn pípa sí nítorí orí ara wa nítorí orí ara wa ni o kí ni a máa rò kọ́lọ̀ nǹkan pàápàá ẹ wá sí pa bẹ̀ kí ni a máa rò kọ́lọ̀ ń kí ni a máa mú ló ṣe ní pípa tó má máa jẹun ọ̀sán kódà náà rẹ̀ gan-an nìyẹn máa ń jẹun jù iná rẹ̀ gan-an ló ń jẹ máa ń tà jù abẹ́yẹn òṣàkíyèsí ni oníkálukú náà wá gbówó lórí oúnjẹ rẹpẹtẹ pẹ̀lú rẹ̀ àwọn èèyàn súnmọ́ ara rẹpẹtẹ tó àánú ọlọ́run ọba ni ìjọsìn rẹ̀ ní tó ní ká ṣe lórí ilẹ̀ bó dẹ̀ ṣe gbé kalẹ̀ rèé tó wá rẹwà ó báyé mu ó bára rẹ̀ ẹ eh, o bara rẹ abe yòó ko bara rẹ ni àfi bí ká ma gbàwé yìí lọ ká ma sinmi ma mm-hmm. alihamudulilayi ani ní tèmi ma ń tún lójoojúmọ́ ní tèmi ma ní tí mo sinmi ma nìyẹn. alihamudulilayi tí mo bá sún jí tí mo tún jẹ sahori tí mo tún ma ah, alihamudulilayi mo sinmi ma nìyẹn tí mo bá wá ṣe lè kí ni mo wá fẹ́ mo wá ṣe gánà. ẹ náà ma ronú bí ọdọ tí ẹ ń ro alihamudulilayi ọlọ́njọ́ àpapàdà sábúrú tàbí ní ṣe tá a ṣe mọ́ òjòjì wa o. ó wá ẹni wa tó kùnà tó ń wá pé kájọ ìṣẹ̀sìn kan ṣe tọ́lọ́wọ́n báyìí ọlọ́njọ́ má ṣàbá fi yé wọn o. àmín. àdúrà la máa ṣe títí títí tí gbogbo àná ba lè jọ kọ́fà ká lè jọ ṣe oríire oríire ńlá ní Islam o. a ah, àdínkù ọ̀nbí gan o. Ah, kódà àǹfààní bẹ́ẹ̀ pọ̀ kò ọlọ́njọ́ àǹfààní májò fò wá rú o. àmín. à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nípa ń bá bọ̀ nípa ń ta wá ṣe láyé ilé ìtọ́nà ń pè lẹ́sìn fún wa níta ìdè ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣàlàyé rẹ̀ fún wa yìí. àná la mẹ́nu débi ọ̀rọ̀ ntọ́lọ́ nítorí ẹ̀dá wa sẹ́ńtì kan nínú rẹ̀ jẹ́ irun kíkí. àwa ń san ọ̀kan mi tó rọ̀ márùn irun ṣe pàtàkì tó arípáwọ́ táwọn èèyàn fi múrun lé ní àti gbogbo ẹlòmíì ti pàtàkì irun kì í fi ṣeré àsìkò wọn báyìí kó kékeré ti dìde ti lọ kírun ìgbọ́rò ń gbà wá sí báwọn èèyàn ṣe ń kírun pé hey hey ẹ̀yin èèyàn máa tíì sára inú ilé máa ń tì í àwọn tó máa lè jẹ́ kírun jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ máa ṣe àwọn tó máa lè ṣàkóbá sọ̀run ẹ̀ máa ṣe ṣe irú ẹ̀ náà ni àwọn ọ̀mọ́ra nípa sọ̀rọ̀ nípa ìmúra lánàá ẹ lọ rá àwọn ọkùnrin míì náà wà lọ wọ aṣọ tó máa táìsì mára báyìí kò ṣe rálẹ̀ o ṣùgbọ́n pínpín aṣọ yìí fún wa lára a ní fítẹ́ẹ̀lì lélẹ̀ rárá má máa wúrọ̀ aṣọ bẹ́ẹ̀. àfìní sọlá mata liwakiti ha wa shuruti ha. ìran tá a fẹ́ kí ẹja ti pẹ̀lú pípa kílásìkò rẹ̀ fẹ́rẹ̀ kí pẹ̀lú àwọn májẹ̀mú. àtàwọn májẹ̀mú tó rọ̀ mọ́rùn nínú àwọn májẹ̀mú yẹn náà ni aṣọ wíwọ̀. shuruti ha. káṣọ yẹn pè dára kó balẹ̀. shuruti ha. títọkùnrin má kọjá kókó sẹ́ẹ̀rẹ̀. shuruti ha. tó sọ̀rọ̀ lọ́wọ́ àfẹ́. àná àwọn lónìí náà àwọn èèyàn ti ń gbọ́ wà tí wọ́n ti ń adjust àwọn àfààní wọn sọ fún wọn pé ìṣòkòtò ń lè balẹ̀ jàlábí à ń lè balẹ̀ ẹni tó bá ti ń ti gẹ̀rẹ́ jàlábí gbé ń sọ rárá o. aṣọ́rò ti hà. àdéhùn yẹn kẹnu ju bí ẹ ṣe ń rò yẹn lọ o ẹni tó ṣe tíṣe aṣọ rẹ̀ kọjá kókó tẹ̀ yálà ó ṣe ní ti gbéra dání àbí kò ṣe ní ti gbéra dání kò tọ́ àdéhùn yẹn pín sí méjì ní ti gbéra dá yẹn ìyá ti dúró specially ó ṣe ní ti kòyàlà kíkárí ni ẹni tó ń wá máa ń mọ̀jẹ́ kó kọjá kókó sí ànábì sọ̀yà tìyẹn náà lọ́tọ̀ nígbà tó ń categorize àwọn èèyàn kan tí wọ́n máa lẹ́tọ̀ síyà ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ kíyàmà ní sàdáfà fún la yazuru Allah ilayhi yawm al-qiyamah wa la yuzakihim wa lahum. azabun alim. àwọn ẹ̀ka àwọn àwọn ẹni yìí ìyá ẹlẹ́ta ilé ìrú mi fún ọlá kíyàmà wọ́n ní padà ọlọ́run bá fojú ìkẹ́ gbọ́dọ̀ bí n kà wọ́n ẹni àkọ́kọ́ ni alimusibili ìdáàrọ̀ hù ẹni táṣọ rẹ̀ wúwo rẹ̀ ṣòkòtò rẹ̀ tó wọ̀ jàlábíà rẹ̀ tó kọjá kókó sẹ̀rẹ̀ àdìsọ anabi nù nípa anabi abdullahi bin umar radiyallahu ta'ala nù kẹ́ ẹ̀ báyìí mọ̀ fún anabi kọ́ kékeré mọ̀ ọ̀rọ̀ ibi tó yẹ kí mọ̀ra mùsùlùmí dọ́kùnrin dé anabi dèbí sọ abdullahi ọmọ umaru njẹ́mà ní pé jẹ́ kí n tó wọ̀ yìí lọ sókè sọmọ umaru dèbí wọ̀ yìí sá sọmọ ẹni dèbí lè yìí sá lọ́wọ́ fi lẹ́yìn ìgbà náà nàbílẹ̀ muhammadu padà wá di ògbóǹta ìlú náà sàhábà tó wá mú súnà yìí lókùnkùn dùn gan. ṣùgbọ́n tó gbà ó sì ń ṣe ọmọ ọmọdé sì ń ṣe àgbàsìn yẹn sì ń daláàmú ànábi wa da dúró láàrin ọ̀nà ọmọ ta ni wọ́n náà muhammadu ọmọ muhammadu lélẹ̀ ó fi táṣọ tó wọ́ dé wọ ọkùnrin láìsọ obìnrin lọ́sọ̀rọ̀ ní káṣí tí wọ́n balẹ̀ jẹrẹ jẹ kó gbọ ẹsẹ̀ wọn kó bo kókó sẹ̀ wọn kódà tí jìlìbáàbù wọn bá bo kan fi sọ́ọ̀sì sọ́pọ̀tì ẹ̀ wọ́n bá ẹsẹ̀ sì lè máa yọ síta díẹ̀ díẹ̀ díẹ̀ kan náà ẹsẹ̀ wọ́n gbọ́dọ̀ kanlẹ̀ kí tìjì dáàbò máa gbálẹ̀ wọ́n tún wòye bí àṣejù tí wọ́n á kanlẹ̀ báyìí tẹ́tẹ́ tí wàá ń yọ pàápàá ń torí irun kó wọ sọ́ọ̀tù kó sọ̀pọ̀tì ẹ̀ ní àwọn obìnrin wa tí wọ́n ń wọ̀ bọ̀tẹ̀ ẹ̀hẹ́n má rí yẹn gẹ́gẹ́ bí àṣejù bọ́ọ̀lù ń ṣe fẹ́ kárí láyé rẹ̀ ẹ̀rí fàdé ẹlòmíì ẹlòmíì àní kẹ́mínà wa lọ múra kan adágún ẹgbẹ́ra jíjí báyìí àhí orí ni tó olóòfẹ́ dàgbẹ́ra yìí ń jọ́ tó bá kún wá gbogbo ẹ̀ mọ́ ẹ pátá aláhàtúwà ó yẹ ẹlẹ́nu ẹ̀rúgbà ẹ̀ ẹ̀hẹ́n tí n tọ́lọ̀ wa ní kò bọ̀ láyé ó dẹ̀ mọ́jú tọ ọkùnrin yàtọ̀ tuntun obìnrin bó ṣe fẹ́ káwọn mọ́ra rèé kò ní àwọn mú wa lára pàápàá kò ní wọn lára torí pé tọ́lọ̀ ẹ̀rí pé n tó fi ní ní lára ìgbà tí kò ró dé àwọn èèyàn wọ́n dẹ̀ gbogbo ẹ̀ kò dẹ̀ ní wọn lára àwọn mú wa ti àdáàtì mọ́ torí òfin ọlọ́run ọba ni òfin ọlọ́run ọba kì í lẹ́ni bá ń ṣe lára òfin tèṣù ló máa ń dìyàn lára ńgbà tí ìjọba ń ṣe ó lè máa wá dùn mọ́ ọ ṣùgbọ́n ó ní lára lórí àdùn tó ń rí bẹ̀ látara pé ṣùgbọ́n ó dùn sáyẹn ẹ̀ fún. eléyìí jẹ́ ohun tó pàtàkì ìmọ̀ra wa lórí irun àwa ọkùnrin ìmọ̀ra wa lórí irun àwa obìnrin ẹ̀já tí èsì rẹ̀ o. káwá lọ wọṣọ kó fún pínpín tó mọ́ra lọ́kùnrin àbí lóbìnrin eléyìí ò bẹ́ sí mọ́ ẹ máa lọ gbogbo ẹsẹ̀ obìnrin náà ń ta lórí irun eléyìí náà bẹ́ sí mọ́ eléyìí jẹ́ lára ohun tí à ń bábọ̀ fún wa ní àná a fi ń jẹ́ ká mọ pàtàkì tọ́lọ́ ń torí rẹ̀ ráwọn ànábì rẹ̀ sáyé kò rán wọ́n torí eré àbáwádà o ló fi ràn wọn. ọ̀làwọ̀lá rìsálàtù. afọwọ́ yìí ṣàlàyé pé tí kì bá ń ṣe tọ́lọ̀ ọba ara àwọn òjíṣẹ́ ni. ọ̀làwọ̀lá rìsálà. tí kì bá ń ṣe mẹ́tẹ̀ẹ̀sì tọ́lọ̀ fi ránṣẹ́ sáyé tú àwọn òjíṣẹ́ rẹ̀ sọ́run. làmìyà tẹ̀jẹ̀lẹ̀ àpèlú ìlà tàfàṣìlì náà fi ìwà dárẹ́. àwọn àfáyín mẹkáníkì ṣe tọ́lọ̀ ọba fi àwọn òjíṣẹ́ àwọn ẹ̀sìn àti jàǹkà tó sọmọ. ìlà àtàfàṣù ilẹ̀ náà fi ìwà dọ́rẹ̀ fílmà àṣìwà lè máa. àbá máa ń bẹ̀rẹ̀ láàrin àgbò káni kì í ṣe pọ́lọ̀ ń sọ fún wa pé àárọ̀ mú lẹ́dẹ̀ ìdàbúrú wa ń bẹ̀. àwa ọ̀bá mọ̀ wípé aburú wa ń bí ọtí mú mu àtomi ìyàtọ̀ wà láàrin omi àtọ́tí àbá ti mọ̀ àbámọ́ máa burúkú wà níbi ṣìnà káníkì tí kọ́lọ́ ń fi rán àdóbi kọ́kọ́ wá sọ pé má àwọn máa ma burú tó wà ní tẹ́tẹ́ títà àwọn kan máa rò pé ṣe bí bá gbádùn tó bá ní lọ́ọ̀kì ní ṣe bí lọ́ọ̀kì ẹ jẹ ni àwọn kan máa rò pé bẹ́ẹ̀ náà ló ṣe bí ni. ṣùgbọ́n àwọn mẹ́bí ọlọ́run lọ́lọ́run ni tí wọ́n wá ṣàlàyé àbámọ́mọ́ ẹ̀kọ́ láàárín àlùkùránì àti orin tí wọ́n lùlù sí àbárò pé gbogbo ẹ̀ enjoyment ni mò ń gbàdé enjoy yẹ àbárò pé enjoy yẹn náà ni àdúmọ̀ pé rárá yìí kán tó nǹkan ò tọ́ oúnjẹ wa bá ti gbọ yìí Ọlọ́run níjẹ kílà ká ìwà Ọlọ́run níjẹ kílà ká ìwà dàrú ẹ kì bá ń ṣe rìsálà yẹn ni. لم يتك العقل إلى تفاصيل النافع والضر في المعيش والمعادي fàmínì àbámínì àmìláyé aláìbàdìní. nínú ìjọ ní agbára ìtọ́lọ́run bá ṣe fún àwọn ẹrú rẹ̀. wàá ṣírọ́ fi mí ná tẹ̀lé àlẹ́ yín. nínú àwọn ìjẹ̀kùn ńlá yìí tó bá ṣe fún àwọn àlùmọ̀ yìí. ẹ̀dá rúṣàlà yìí lẹ́yìn múrùsù làhù. òun náà ìtọ́lọ́run bá rán òjíṣẹ́ sí wa o. ó rán وبين لهم الصراط المستقيم. bákan náà ó ṣàlàyé ojú ọ̀nà tó gúnrégé fún wa kúrò ní kẹ́ẹ̀sì tọ́ ẹ má gbàgbé báyìí o ibi tí kẹ́ẹ̀ gbà rí o. ولولا ذلك لكانوا بمنزلة الأنعام والبهائم. bí kìí bá ń ṣe léyìn ẹni ẹ̀dẹ́yìn àbádà gẹ́gẹ́ bí àwọn ẹranko lásán ni o kánú ọlọ́run bá ọ̀run àwọn òjíṣẹ́ kan wá kọ́ wa ní níta máa ṣe. bẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ rùn hàlàmì ni ha. kódà bá wọ́ọ̀sì jọ àwọn ẹranko lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́rì bẹ́ẹ̀ náà. فمن قبل رسالة الله واستقام عليها ṣùgbọ́n gbogbo ẹni tó bá gba mẹ́sẹ̀gì tó lọ́wọ́ fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa. واستقام عليها. àwa tá a wà láyé lónìí ẹni tó bá gba mẹ́sẹ̀gì tó lọ́wọ́ fi rán Muhammad sàtúrò nàánà bí gbogbo àsìkò tá a wà yìí. واستقام عليها. orúkọ yòówù kí wọ́n lè máa jẹ́ Muhammad bin Abdullahi lọ́lọ́wọ́ bá rán sílẹ̀. واستقام عليها. sẹ́yìn àwa dúró lórí iṣẹ́ yẹn tó lè ń lò bẹ́ẹ̀. وهو من خير البرية. ẹni náà jẹ́ ẹni tó tó fi ń dájú nínú ẹ̀dá tọ́lọ̀ ń dasáyé lásìkò ìgbà náà. wà á máa rọ dà á. ẹni tó bá lóun ò fẹ́ tọ́nà tó ná muhammadu sáyé ń tò. wà á kọ̀rọ̀ ìjà àánú ha. tó wá pàtì tó wá ń ṣe ìtẹ́jú rẹ̀ tó ń ṣe tó ń. fàhùwà mi ń ṣàrè lè bàrẹ̀ yíyá. a òun lẹni tí fi ń burú jù nínú gbogbo ẹni tí fi ń tẹ̀mí lórí rẹ̀ lásìkò tó wà sí wàlá. wà á ju ẹlẹ́dẹ̀ lọ. wàlẹ́ àyà wa nílẹ̀ báyìí. a kódà ara fún mi aláǹgbá ìjàpá ehoro ó dájú lẹ́yìn ọbẹ̀ lọ lórí ilẹ̀. wàlẹ́ àkọ́jú dàrọ́ ànálì jahannama kẹfì rámínà lìjìnnì wàlẹ́ ọ̀rọ̀ ọlọ́run nílé ọlọ́run bá ní òun ọlọ́run bá pèsè kalẹ̀ fún àwọn èèyàn. jahannama dúró fún àwọn èèyàn àtàwọn àlùjọ̀nú láti fún wọn mi. lahum qulubun la yafqahuna biha. àwọn èèyàn wo ni wọ́n fẹ́ wọnú jahannama ń jẹ́bi àwọn tí wọ́n jọ máa ná. qulubun la yafqahuna biha. ọlọ́run jọ má ṣe màsí nínú àwọn tó fẹ́ kalẹ̀ yìí. amina ọlọ́run ní àwọn ènìyàn wọ́n ní ọkàn tó yẹ kí wọ́n fi máa ronú. láyé fọwọ́ náà bí ha. ṣùgbọ́n wọn ṣe láàkà ìpẹ̀lẹ́ ọkàn ìwọ̀n òru. wàlàhùn àyùnú láyé kú sí rúnà bí ha. ọlọ́run ni wọ́n ní ojú tí wọ́n fi tó yẹ kí wọ́n fi máa wo àwọn tọ́lọ̀ wọn bá jẹ́ sáyé lórí ìṣiríṣi. láyé kú sí rúnà bí ha. ṣùgbọ́n ojú tí wọ́n ní ojú má fún bọ́tà lásán ni wọ́n wo tọ́lọ̀ wọn bá dá. wàlàhùn àdánù nàbì ha. Bákanáà ọlọ́run bá ń ṣe lára yìí náà yà pé wọ́n ní àdán etí. Láyà Ismail nàbì ha. Gbogbo ìta ń kí ẹ tí wọ́n gbọ́ tí wọ́n jòkó tí wọ́n ronú sí. Irọ́ wọ́n kàn ń gbọ́ lásán ni. Láyà Ismail nàbì ha. Wọ́n kàn ń gbọ́ lásán ni kò lápá lára wọn. Láyà. Ọlọ́run náà ilé ìdá gẹ́gẹ́ bí àlàáàm, ó dà gẹ́gẹ́ bí àwọn nǹkan àwọn ẹranko yín lásán, bí àwọn màálù bí àgùntàn, bí ewúrẹ́ bí òbúkọ, bí adìyẹ, bí tòlótòló. Ọlọ́run ni mo ti rí nìyẹn o. Mọ́tà ọlọ́run tún wá ní Bẹ́lìhùn Adọ́lù, àwọn tí wọ́n sọnù ju àwọn nǹkan ọ̀sìn yìí lọ. Láìka hùmú lè kọ́ fi lóò wá ní àwọn tá à ń sọ yìí àwọn náà ẹni tí wọ́n ti fọ́nú fọ́ra suratul eh, eléyìí tá à ń ka yìí wà nínú suratul A'raf. ọba one seventy nine. ọyà one seventy nine ẹ̀rí mi sí nínú alukur'an. am tahasabu anna akitharahum yasma'una aw ya'qilun. ọlọ́run bèrè lọ́wọ́ muhammad sallallahu alayhi wa sallam ṣòro kọ́kọ̀rọ̀pọ̀ àwọn tó ń sọ̀rọ̀ fún tó ń sọ yẹn. akitharahum yasma'una aw ya'qilun. kórè a máa ká àfọ wàásù lára ń gbà tó bá ń sọ̀rọ̀ àdàgbé gbà sílẹ̀ kókó sí àwọn yàrá kókó tó dúdú yẹn sílẹ̀. am tahasabi. bẹ́ẹ̀ náà ló ṣe dé lára àánú bí ọlọ́run. anna akitharahum yasma'una aw ya'qilun. ọlọ́run so fẹ́ràn lè ọ́nìlà ká yìí ni wọ́n ti kó jọ pọlọ wọn. nǹkan gbà kàkọ́ lakala ara wọn ọ̀dọ́ mi ni wọ́n ronú sí. ọlọ́wọ́ bá ní báwo ni yìí ṣe ríre o. lákàlẹ́ àná àmọ́. ọ̀ yàtọ̀ sáwọn tẹ̀ ń sin àgùntàn tí ògbọ́nà bí wọ́n ṣe rí nìyẹn o. mi sí nìyẹn ọlọ́ni kódà wọn ti sọnù kúrò lójú ọ̀nà. Suratul Furqan nítòsí jẹ́ ká mọ̀ sí i pé àná àwọn èèyàn kan tá a jọ wà láyé yìí ó dùn wá tí wọ́n mọ̀nà ṣùgbọ́n wọn mọ̀nà àwa náà táwa náà ń sọ iná ọlọ́run jẹ́ má já sọnù kúrò lójú ọ̀nà àánú ọlọ́run ni ọ ìsìláàmù sọlọ́run bá fi náà àmẹ́bí ọlọ́run sáyé ẹ̀sìn ni ọ kò ní rogún kò ní kejì kò ní kẹta kò ní kẹrin o. wàlá kí n náà kìtìlá fàbẹ́ẹ̀lì yìí fi ṣẹ̀rí àti wàlá àhàtà. ṣé wàá rí níta fẹ́ẹ́ fi parí rẹ̀ lónìí nípa àwọn anábì ọlọ́run tọ́lọ̀ ọ̀ràn anábì sọlá sọlá ń jẹ́ ká yìí pé àwọn anábì ọlọ́run ọba yìí ó ní gbogbo wọn. aláǹbẹ̀yà o. anábì náà tẹ̀ ń wò yìí. ẹ̀kọ́ àtúnlẹ̀ àti wọ́n ní ọmọ bàbá kan ṣe ní gbogbo wọn. ẹ̀kọ́ àtúnlẹ̀ wọ́n ní látòkè délé àwọn gbìn. ẹ̀kọ́ àtúnlẹ̀ àlá. wọ́n ní ẹlẹ́tírísì àwọn ẹ̀rí pé àlá. ẹ̀rí bàbá kan náà ló bí àwọn látòkè délé. ẹ̀kọ́ àtúnlẹ̀ àlá. alábìnrin ìyá àwọn ló yàtọ̀. ummahatuhum shatta. ìyá ló yàtọ̀ ṣùgbọ́n bàbá bàbá kan náà náà. wa dinuhum wahid. alábìnrin wa ni ṣe wá rí ẹ̀sìn wọn àwọn ànábì ọlọ́run wáhid ẹ̀sìn kan ṣoṣo ni. ẹ̀sìn kan ṣoṣo ni kí ló wá bí pípín yẹlẹyẹlẹ. Yàtí nàkìtìlà àbábẹ́ iná hàn. Ẹ alábi tí káwọn fẹ́ sìn yìí kan ṣoṣo ni láti gbélẹ̀gbẹ̀. Láàkì nàkìtìlà àbábẹ́ iná hàn. Ṣùgbọ́n yàpá ìyàtọ̀ inú alábi kọ́ ló ń ṣẹlẹ̀ àwọn àfáà ẹ̀sìn ni wọ́n wá ń ṣàlàyé lè fún wa. Àwọn náà ṣe kí ló wáá dúró gbogbo wá sí wá sí lójú ọ̀nà ẹ̀sìn kan ṣoṣo yìí báyìí ná kí ló lè di gan-an àfi ká wá kí ni kí ni problem gan ká tó máa wá kí ni solution sí problem problem gangan gan ni. ìṣẹ̀rí àti ìwàlẹ̀ àhàká. àwọn ànábì ọlọ́run tọ́lá wọn bá rán sáyé ó rán wọn pẹ̀lú ẹ̀sìn kan ṣo ó wáá fi ìdájọ́ tó wá máa fi ṣẹ̀sìn ó wáá fi ní ó fún ní títí ẹ̀ ṣùgbọ́n gbàtà àwọn ọ̀nàbí ọlọ́wọ́n báyìí ti ń wá bí wọ́n ṣe ń lọ làwọn ẹlòmíì tí wọ́n ń filẹ̀ sáyé àwọn ni wọ́n ń tíjì tá àwọn ọ̀nàbí ọlọ́wọ́n bá gbé wá. òdodo yẹn ìkan ṣu náà ní látàná. lèkólé jàálínà minkum shir'atan wa minhaja. ọlọ́wọ́n bá ní gbogbo wọn la fún ìwé òfin la fún lẹ́sìn la fún nílànà bí wọ́n ṣe máa ṣe ẹ̀sìn la fún nílànà òfin bọ́ ṣe fẹ́ ṣe. ṣùgbọ́n èèyàn wa àwọn tá a rán wọn sí lẹ́yìn ìgbà táwọn bá lọ tán yóò hárí fún alẹ́ kẹ́lìmọ̀ àmọ́ wa àdéhùn. àyà mi lélẹ̀ sọ̀rọ̀ mi sọ́ni lálùkùránì ọlọ́ni àwọn èèyàn tí wọ́n bọ́ wá gbẹ̀yìn lẹ́yìn àwọn ànábì ọlọ́run. yòhárìbù nàlẹ́kẹ́lẹ́ máa fẹ́ẹ́ máa nà kó bí yín ní ìfàkàn. ọlọ́run bá ní látara bí wọ́n ṣe mú òfin àwọn ọlọ́run bá tí wọ́n di kékeré tí wọ́n bàjẹ́. àná wọ́n tọ́lọ́run bá ti kalẹ̀ fáwọn ànábì tó rán sí wọn. àná tí wọ́n ṣe yìí. ọlọ́run ṣe bílẹ̀ wọn ẹ máa ṣọ́ àtúntò wọn títí síbẹ̀ ẹ̀ ǹdàmà kún tá à ń ṣàlàyé yẹ kó clear sí i anirara fẹ́. ẹ̀mí wá wá lé ọlọ́run ni wọ́n wá ń mú ọ̀rọ̀ ọlọ́run wọ́n wá ń yí kúrò níbi tí ọlọ́run bá gbé sí wọ́n ń pè ní ìfàmì wọ́n jẹ́ ń sórí ọ̀rọ̀ ọlọ́run. wọn náà sùn hazan mi máa lókìrò dìde. gbogbo ohun tó jẹ́ ntọ́lọ́run ọba sọ ọ́ dìgbàgbé rẹ̀ ọkọ̀ tó máa ṣe fẹ́ nù. ọlọ́ ọlọ́run rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wala tazalu tattali'u ala kha'inatin ara bí yìí lọ kíyèsí o gbogbo ìgbà tó bá ti ń bá wọn ṣe tó ń súnmọ́ wà á máa rí ìjàmbá lára wọn wọn á máa wọ́n ti jàmbá ẹ̀sìn ọlọ́run yẹn náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe níwà trustworthy náà wọ́n á máa jàmbá èèyàn láyé wọ́n á máa lu jìbìtì fáwọn èèyàn wọ́n máa fi ọ̀nà èrú gbawó lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa fi àwọn èèyàn kú dúkìá jọ wọ́n máa fi àwọn èèyàn kó oríṣiríṣi kọ́láyé lórí kíni wípé wọ́n ṣe jàǹbá ẹ̀sìn ọlọ́run kò sẹ́ni tó kù fún ànílẹ̀ jàǹbá mọ́ lórí rẹ̀. àfi díẹ̀ nínú wa àfi díẹ̀ nínú àwọn èèyàn yìí. díẹ̀ yẹn kẹlẹ̀ rí òun ò sí ìmọ̀túnmọ̀ tó ń ṣe òun wà sí sí ẹ̀ ṣùgbọ́n ó bọ́ sí rán. fàyínà dàrọ́ tà wà lẹ́njì. ọlọ́run wa jẹ́ kí a mọ̀ gẹ́gẹ́ bí ti àwọn òjíṣẹ́ rẹ̀ ti jẹ́ tó ti sọ fún wa yìí àti gẹ́gẹ́ bí ta àkànnà Al-Kùránì yìí àǹfààní àtàwọn àti ìjìnlẹ̀ tí ó já wọn mọ́tò tó wá. àmìràn níbi tẹ̀sí bí kí rasúlì sallallahu alayhi wa sallam. àwọn òwe méjèèjì yìí náà wá sọ wípé ànábì ń bọ̀ láyé o muhammadu ń bọ̀ láyé o. ẹja ẹja lọ tún ẹja tún rìsẹ́ẹ̀sì wa ṣe. ẹja lọ tún ìwádìí ìjìnlẹ̀ wa ṣe dáadáa. ẹni kò sí ń tá a fẹ́ nínú gbogbo tó ti rí kọjá lọ. àbíká ti mọ̀ wípé muhammadu ń òun dẹ̀ ló pin àwọn ànábì ọlọ́run ìgbó dé tán láwọn èèyàn kan yà tí wọ́n náà wọ̀n ní tẹ̀lé eléyẹn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ nípa ànábì ọlọ́run tí wọ́n wá ni wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ àtàwọ́rọ́ náà ti confam ẹ̀ bẹ́ẹ̀ ìjìlù náà ànábì ẹni sáà dídí sọ pé Muhammadu ń bọ̀ o tó bá ti wá jẹ́ òun náà ní kí gbogbo ń tẹ̀lé o. Sallallahu alaihi wasallam. Wa mutaba'atihi. Títẹ̀lé dandanjẹ ni. Faman kafara bi Muhammadin faqad kafara bi Tawrati wal Injil. Òdodo ọ̀rọ̀ tí ó dàrú tí mo fẹ́ kẹ́ tún dìmúlò ní kẹ́ kó jẹ dáadáa kẹ́ ẹ ha sórí. Ẹnikẹ́ni tó bá ti dùn ọ̀gbà fún Muhammad sallallahu alaihi wasallam. Kafara bi Tawrati. Ó ó ti Ó ti kọ̀ndẹ́mù ẹ̀yìn àbátí ló ń gbà fún Muhammad sọlọ́sà kò gbà fún gbogbo àwọn ọ̀nà ìbẹ̀lọ̀ tó kù bẹ́ẹ̀ náà ni tí yẹn bá sọ pé òun tẹ̀fẹ́ lé òun fẹ́ gbọ́ òun mọ́ sáyẹn mọ́ sẹ́mi tẹ̀fẹ́ máa gbórúkọ ẹ̀ òun fẹ́ gbórúkọ ànábì náà nìyẹn. Àbáwá yẹn ní kí ni tó fi ń da tó báyìí láyé. Máa hasana tìǹà wà tílé àìdájítà máa. Ó ní kí ni tó fi ń da tó kí èèyàn ní ẹ̀sìn láyé kọ́lọ̀ tún rọ ayé fún kúkú gbé. Ìdájítà máa. Tí gbèsè ayé bá rọrùn fún yàn tí yàn tó rẹ́sì ṣe pẹ̀lú rẹ̀, òun máa fi ń da jù. Lábà ọ̀kà lọ́hùn fi dùnìyà bìlà dìní. Nítorí sílẹ̀ àbá ọ̀kà lọ́hùn fi dùnìyà bìlà dìní tó ń yọkùn tó ń wọṣọ tó ń jáde tó ń wọlé tó ń sùn tó ń jí ìlà dín kò wá sẹ́sùn lọ. àwọn ẹlẹ́sùn ló ń ṣe wọ́n dárúkọ ẹ̀sìn kan kì í wá tọ́lọ̀ ọba tó lọ́jọ́ sáré. láàárọ̀ ká lọ fi dúnìá rè ládé. àwọn ẹni kò sáré baríkà nínú ìṣẹ̀mí tí wọ́n lò tí ó sẹ́sìn ń bẹ̀ o. eléyìí náà la fi ń tẹ̀mọ́ wa létí pé ẹja sìn ẹ ti kírun lónìí ètò àtìyìn àti ọlọ́njẹ́ máa ṣe wá ní adọ́run mọ́tọ́ tó bá fẹ́ sí iye wa ìgbà tí sàlàyé rẹ̀ fún wa yìí lọ àkùrùmọ̀ tẹ̀sán سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà ó náà ní 080 35 75, 14, 66.